ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni kì í ṣe ní gbogbo ìgbà o bí ọ̀rẹ́ rẹ bá ń báyàn jà rí ipò ṣèwádìí orí bí ọ̀rẹ́ rẹ ló jàre kó o tó gbè sẹ́yìn ọ̀rẹ́ rẹ o kí wọn náà má bàa bonítọ̀hún jà lọ́nà àìtọ́ bó bá sì jọ́rẹ́ rẹ ló jẹ̀bi pé ọ̀rẹ́ rẹ sì yẹ̀wò kó o bá sòótọ́ ọ̀rọ̀ àlálìkùrá kí láǹfààní ọ̀rẹ́ tí wọn bá lè bára wọn sòdodo wò mí àgàgà tó bá jẹ́ pé ọ̀rẹ́ lonítọ̀hún jẹ́ sí ọ̀rẹ́ rẹ kí wọn ó tó jà wọ́n lè pàpà parí ìjà òun tó jẹ́ pé ìwọ ni wọ́n wàá fi sáàárín tí wọ́n ó fọ́ àgbọn lórí rẹ o ẹni bí wọ́n bá sì fọ́ àgbọn lórí rẹ̀ onítọ̀hún ò ní lè jẹ́ ń bẹ́ẹ̀ ni mo ṣe ní kó o má jogún ọ̀tá ọlọ́ta torí pé o fẹ́ yàn rẹ́ wòmí jẹ́ ń sáré sọ̀tàn kékeré kan fún ọ ìjàpá àti ọ̀kẹ́rẹ́ ni wọ́n jọ ń ṣọ̀rẹ́ pọ̀ nígbà kan ó wá gbọ́ lọ́jọ́ kan wípé ọ̀kẹ́rẹ́ ń bá a síjà láàrin ọjà ìjàpá ò tiẹ̀ mọ ohun tó ṣẹlẹ̀ pẹ́ẹ́pẹ́ ó kàn débi tí wọ́n jà ó bẹ́ sí wọn láàrin ni lòun náà bá ń bá síjà ní kíkankíkan bẹ́ẹ̀ ọ̀kẹ́rẹ́ ló jẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún inú bí asíndé bíi wípé a irú èèyàn wo rèé tó kàn dé tí ò béèrè ọ̀rọ̀ tó sì sáré bẹ́ sáàrin ìjà bí asín ti gbé eyín lé ìjàpá ní múnú gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ títí títí asín ò kọ́ ó kàn gbé eyín yẹn tẹ̀ mọ́bẹ̀ pé àfi kóun ó gé imú ìjà lónìí ọ̀rọ̀ náà dùn ìjàpá débi pé ó bẹ̀rẹ̀ sí ní kọrin nírora nírora pé asín tòun ọ̀kẹ́rẹ́ jo mi jo àwọn ni wọ́n jọ ń jà yá jomijo ìjàre mo wá gbé jomijo lásìkò mi númú jẹ jomijo ẹgbà mi lọ́wọ́ rẹ̀ jomijo awo mi ń bẹ lọ́jà ìjàpá kọrin títí tí àmọ́ asín ò fi mú ìjàpá lẹ̀ o àfìgbà tó gé e já kí mọ̀ ọ̀hún kù kan bo ni mo ṣe ń sọ fún ọ pé kó o tó bẹ́ sáàrin àwọn èèyàn tó ń jà méjì rí i wípé òun gbé e sẹ́yìn ẹni tó jàre má sì jogún ọ̀tá ọlọ́ta nítorí pé o fẹ́ yàn rẹ́ẹ́ mi sí i dáadáa o.